Said what? Adeniran, you are a student of where? Ah, you are a student of where? student of where? Exeter University, UNAD, EXU, right? This is happening live and direct from Ifaki. A student of EXU named by Said. Said what? Adeniran. Adeniran wanted to use his friend, his roommate. You can see live what he presented and what he wanted to use all in the name of money ritual or yahoo plus this is happening live live please help me rebroadcast anywhere around the social anywhere facebook facebook twitter all social media all social media please help me to, to rebroadcast lábẹ́ ọ̀run i need help yín lábẹ́ ọ̀run i need help yín bẹ́ẹ̀ ń lọ i need help yín ó ti lo bọ̀bọ̀ yẹn ẹjọ́ if there is anything we can do if there is anything we can do aṣọ ìkejì ẹ̀ lélẹ́yìí aṣọ ìyá ìkejì ẹ̀ ó ti lo méje ó ti lo gbogbo ẹ̀ papọ̀ ó ti lo ICK yẹn please help me rebroadcast help me rebroadcast help me help me rebroadcast help me rebroadcast help me rebroadcast help me rebroadcast.